bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́run ọba atọ́lọ́ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lánàá ni ṣé wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà ni àáfà bọ̀ sí nínú ìjókòó tí ó kọjá a sọ nípa à ń bọ̀rọ̀ bọ̀ nípa àlè iman bìlìyẹ́wòmìl àkẹ́rì ìgbàgbọ́ tó yẹ kémi àtìyín ká ní nípa ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà àníta bá ń sọ nípa àlè iman bìlìyẹ́wòmìl àkẹ́rì orígun kan pàtàkì ńlò náà tún jẹ́ nínú òpó ẹ̀sìn Islam òpó imani mẹ́fẹ̀ẹ̀fà orígun ẹlẹ́ẹ̀karùn-ún ńlọ́wà ní ìbámu sí hadith Jibril hadith Umar hadith tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn oní hadith Umar sọ́nbẹ̀ wípé arákùnrin kan ó wá bá wa nígbà tá a jókòó lọ́dọ̀ ànábì lóyìí lárí arákùnrin ó wá ń tẹ̀síwájú ó wá ní arákùnrin yìí ìgbọ́ lọ́dọ̀ ànábì ọwọ́ rẹ̀ méjèèjì ó kà lórí ìtàn ara rẹ̀ méjèèjì ojúgun rẹ̀ èékún rẹ̀ méjèèjì ó fi ti okùn ànábì méjèèjì ó bẹ̀rẹ̀ sí ní bèrè pé ya Muhammad ìlú òjísẹ́lá Muhammad ni anil Islam sọ nípa Islam fún mi tí ì wá dórí fa akhbirni anil iman ṣàlàyé fún mi tí ma fẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo àwọn nǹkan wo ńlọ yẹ kí n mú ṣe tí ma fẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo iṣẹ́ wo ní í ṣe àwọn àrìn wo ló yẹ kí n rìn àwọn ìgbáradì wo ló yẹ kí n ní kí n tó lè jẹ́ mùmínì. Ànábì wa ń dá lóhùn pé al-iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wa tu'mina bil qadar khayrihi wa sharrihi. anabi ní ọ̀n láti gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn màláíkà ó gbà wọ́n gbọ́ àwọn tìrọ̀ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ó gbà gbọ́ ajẹ́pẹ́ orígun ẹlẹ́ẹ̀karùn-ún ó iman bil yawmil akhiri ńlọ́wà látàrí bẹ́ẹ̀ anita bá fẹ́ nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà àwọn nǹkan tó kónú ọ̀pọ̀ lára iman bilmout à ń láti nígbàgbọ́ pé gbogbo wa pátápátá ńlá kú ó a ti wá sọ nípa pàtàkì kánígbàràdì ilẹ̀ fún ikú pẹ̀lú iṣẹ́ rẹ̀ àforíjìn tó yanjú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tètè dá padà fẹ́ni tó ní òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam anabi ní mankana indahu madlamatun li akhihi falyaruddaha al'an min qabla an yakuna dinarun wala dirham anábìlẹ̀ tó bá ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan ń bá ń bẹ lọ́dọ̀ rẹ tètè dá padà lónìí o lásìkò tó wà nínú sẹ̀mí tètè yá fún ní nǹkan lé nǹkan rẹ̀ tètè dá ẹ̀tọ́ rẹ̀ padà fún kótó dọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọjọ́ tó ṣe pé kò ní í sówó dínárì kò ní í sówó díríàmù kò ní í sí pounds kò ní í sí dollars kò ní í sí rial kò ní í sówó náírà ṣùgbọ́n tó bá wá ṣàìdá sí abẹ́ntọ́ jẹ́lẹ́ta kan àbòmí tó o fún nínú sẹ́ẹ̀rì rẹ wọn ó ti máa san fún un tí sẹ́ẹ̀rì bá wá tán tí wọn ò rí ní tí wọn lè bá òfin sàn ìdá tó o ṣe tán wọn máa mú nú ẹ̀ṣẹ̀ tàwọn onítọ̀hún wọn máa dà sórí ẹ̀ṣẹ̀ tiẹ̀ ọlọ́run má wá ní mú fúlísù o sí alọ́mọ àlùjánnà o má ṣe alọ́mọ náà ẹni pé tá bá ń sọ nípa ìgbáradì ilẹ̀ fọjọ́ àlùkìyàmà lẹ́yìn tá bá túbá tán kúńbi àwọn ẹ̀ṣẹ̀ ètà àti dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbìyànjú kọ́ ọ dá padà fẹ́ntọ́ ní wàá múra ṣiṣẹ́ olóore ní ṣíṣe múra ṣiṣẹ́ olóore ní ṣíṣe má lọ́ra má nígbà ọba fẹ́ kó o tó kú ẹ ọ padà máa ṣiṣẹ́ rẹ ọ padà máa jí lóru ọ padà máa ṣe náfìlà ọ padà máa ṣe dáadáa sáládù gbò ìgbò olóòkú kò sẹ́nìkan kan tó mọ́ òjijì òní máa dé bẹ́ẹ̀ dá àsìkò tó lálàáfíà ara yìí tètè lọ fi ṣiṣẹ́ rẹ̀ àsìkò tọ́wọ́ rẹ tó dilẹ̀ kó tó di pọ́ ká ìrojú lò ó kó o fi ṣiṣẹ́ rẹ fi ṣe ọmọ aráyé lóore fi ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala nínú hadith ìtàrí nínú Bukhari àti nínú sọ́yì Bukhari Abdullahi ibn Abbas ọlọ́mba níyọnu sí ńlọgba hadith náà wá àní nabiyyi sallallahu alayhi wa sallam qala ni'matan magbónun fìhímà kathirun minan nas asihatu wal farag anabi ní oore méjì kan ìdẹ̀ra ọlọ́run ọba méjì kan ọlọ́run ṣe fẹ́ dáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀dá ìní ọ̀mọ rírì oore ètò ọlọ́run ọba tí ó ṣe fa kí á làwọn oore méjèèjì ọ̀hún asihatu wal farag àsìkò tí yàn bá lálàáfíà ara wàláyé ìkẹ́ni àánú ọlọ́run ọba ní í ṣe ìgbà tó bá lálàáfíà ẹni ọ̀fẹ́ digbá ọ̀fẹ́ dàwó ló fi jẹ́ pé àlàáfíà gangan ńlọrọ̀ bánitọ bàbá kọ́mpìnì báyìí wọ́n máa kó báyìí wá yóò ní ẹ ọlọ́run sájẹ́ ń gbádùn ọlọ́run má ṣe wá láládùá kan ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá tí ọ̀la láàfíà òní máa ń jẹ́ báwọn nígbà wọn nítọ̀ yín wọ́n máa lọ sẹ́pọ̀ kínní wọ́n máa fún ní scholarship ní ẹ ọlọ́run sájẹ́ ń gbádùn àsìkò tá a lálàáfíà yí àmọ́ rírì rẹ̀ kò sẹ́ni tó lè máa pàtàkì àti rírí àlàáfíà bí ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá kíyàn lálàáfíà jùlọ yẹn nígbà àsìkò tó lálàáfíà hàn lọ síbi iṣẹ́ rẹ lọ síbi pọ́n ṣe dáadáa sáwọn aládùúgbò ṣe dáadáa sọ́pọ́ ṣe dáadáa sọ́mọ òrukàn ṣe dáadáa sẹ́ńtọ́ọ̀mà àtẹ́ńtọ́ọ̀mà ṣèkùn lọ́wọ́ fáwọn èèyàn múra síṣẹ́ rẹ lásìkò tó lè gòkè tó lè sọ tó ẹ pé tí wọ́n bá tì ọ́ láti kòkó àwòsí látàjà twenty five ọ́ pé báyìí ló tún ra sí nílẹ̀ àsìkò tó lálàáfíà hàn lọ síbi iṣẹ́ má lò sí di tẹ́tẹ́ má lò sí di ọ̀rọ̀ ẹ̀yìn má lò síbi tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ ṣùgbọ́n lò síbi tọ́lọ́wọ́n bá tọ́fẹ́ kọ́ ọmọ fìlẹ́yìn náà kọ́ ọmọ fi gbáradì ilẹ̀ dé ikú léyìí tó ṣe pé àmàṣègbà wo ní ọ̀yá ìyálẹ̀ta ni òwúrọ̀ ni òru ni àṣálẹ́ ni alẹ́ gangan ni kò sẹ́ńtọ́ máa òjì ni ó dé bá gbogbo èèyàn yẹn ni pé ní àìmọ̀tán ìdára méjì kan bẹ tọ́lọ́wọ́n bá tó ṣe fún ẹ̀dá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀dá magbónú fi máa kẹfẹ́ romina nas ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀dá ní àti fèrè ọjà jẹ níbi ìdẹ̀rọ̀ Ọlọ́run ọba méjèèjì ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ọ̀mọ rírì rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ní àṣehà kéèyàn lálàáfíà wọlfarog bákan náà àsìkò tó o tí ì ká ìrojú àsìkò tó o ráyè àsìkò tó o ráyè ń májọ jẹ́ pé fìkanràn kan lọ́ọ́ máa ṣe nídìí fídíò májọ jẹ́ pé fìkanràn kan lọ́ọ́ máa ṣe níbi orin ní gbígbọ́ ṣùgbọ́n dípò rẹ̀ lọ síbi àwọn nǹkan tó dáa torí pé tí ó padà káyìn tọrọ wọ òun náà ni pé àìráyè káìráyè ò tó débọ ló fi ṣiṣẹ́ rẹ̀ fi gbáradì ilẹ̀ fọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ọjọ́ náà ọlọ́run màjọ́ dẹrùn fẹ́ni kọ̀ọ̀kan wá o. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó nífẹ̀ẹ́ wa púpọ̀ lọ́lọ́run ọba ń ṣe ọlọ́run ọba máa ń rán wa létí ní gbogbo ìgbà ó sì ń ṣe wá lójú ọ̀yìn lórí kásámà wa nígbàradì ilẹ̀ fún ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà nínú sọ́lọ́tù ṣúrọ́ àyà forty seven ọlọ́run ọba ó ń gbà wá níyànjú oníkáyọ̀tì lo àsìkò ètà àwàyé àsìkò tó ráàyè àsìkò tó lálàáfíà àsìkò bá tó rí jẹ àsìkò bá tó rí mu lọ síbi iṣẹ́ rẹ̀ istajibu li rabbikum min qabli an ya'tiya yawmun la maradda lahu minallahi ma lakum min malja'in yawma'idhin wa ma lakum min nakir ọlọ́run ní istajibu li rabbikum ẹ tètè yá a jẹ́ pé ọlọ́run ọba yín o min qabli an ya'tiya yawmun la maradda lahu min Allah kó tó di pé ọjọ́ òun ó dé ìyẹn ọjọ́ ọ̀gbìndẹ̀ àlùkìyàmà ọjọ́ tó ṣe wípé kò sí búyẹ̀ nípa pé ọjọ́ náà ọjọ́ tí ó kò ní ẹ tètè máa jẹ́ pé ọlọ́run ọba yín àwọn tó lọ́n fẹ́ kẹ́ ẹ ṣe níṣẹ́ rí ẹ tètè yá múra sí i níṣẹ́ sí i yẹn ni pé nu àyà yìí ya'muru Allahu ta'ala ibadahu bil istijabati lahu ọlọ́run ń pa wá láṣẹ àwọn tá a jẹ́ ẹrúsìn rẹ̀ ó ní pé òun ọlọ́run bó o láṣẹ jẹ́ pé rẹ̀ bimtithali ma amara bihi àwọn tó lọ́n pa wá láṣẹ pé a ṣe múra sí máa ṣe àwọn tó lọ́n ọba ọ̀fẹ́ jìnnà sí ta kété sí i ọlọ́run ọ̀fẹ́ ọtí kò fẹ́ ká ságbèrè kò fẹ́ ká pànìyàn má pidán àwọn wà tí ọ̀dà jìnnà sí i tó sí báwọn ò ti ń jẹ́ pé ọlọ́run ọba nù wal mubadaratu bidhalika wa adamu taswif àní tábánikọ́ jẹ́ pé ọlọ́run ọba ó tara lọ jẹ́ pé rẹ ni O ní dàgbà sí min qabla an ya'tiya yawmul qiyamah kó tó pẹ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà yóò tó ọjọ́ tó ṣe pé ìdájà tó bá ti lè wọlé báyìí la yumkin radduhu wastidrakul fa'it àwọn tó ti bọ́ ọmọ lọ́wọ́ ò ní lè ṣe mà ọjọ́ ò lè ṣe rọ́dù rẹ̀ pé kò èso nílò ẹ̀kọ́ jẹ́ ọjọ́ mi ni walaysa lil abdi fi dhalika al-yawm malja'un yalja'u ilayhi kò síbi tẹ́lẹ̀ fẹ́ sá lọ níjọ́ náà ni pé kó di péjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yóò dé ọjọ́ náà ńgbà tí ó bá dé òjijì ni ó dé bẹ́ẹ̀ dá o káyà àfisẹ́ rẹ̀ ka ìkò lójú yẹn ni pé abala kan nù tá a bá ń sọ nípa ìnígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yẹn nípa láti nígbàgbọ́ sí ikú dára tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí lábẹ́ pa nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà su'alul qabri wa fitnatuhu wa adhabuhu wa na'imuhu à ń láti nígbàgbọ́ wípé nígbà tá a bá kú tí a bá gbé abò bí iṣu tá a bá fi ilẹ̀ bora bí aṣọ tán àwọn nǹkan bíi mẹ́ta yóò ṣẹlẹ̀ sẹ́dà nínú sàárè o fìtínà ó ṣẹlẹ̀ nínú sàárè á ṣe ìdánwò nínú sàárè àwọn màláíkà méjì wọ́n ó ṣe ìdánwò fún wa nínú sàárè tá a bá yege oní ọ̀sọ́ bóyá ìkẹ́ láàrì àbí ìyà láàrì nínú sàárè ọlọ́run ọba o ṣe wá lọ́kàn náà àwọn tó ṣe pé wọ́n rí ìkẹ́ wọn ò rí ìyọ́nú ọlọ́run ọba nínú sàárè mọ̀ṣálẹ̀ níyàwó làwá níbi fìtínà inú sàárè làwá níbi ìyà inú sàárè yẹnni pé ìrètọ́ bá jẹ́ mùmínì ó di dandan ó di ọ̀ranyàn láti nígbàgbọ́ nípa àwọn tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó fún wa nírò nípa rẹ̀ àbí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó fún wa nírò nípa rẹ̀ nípa pé àwọn màláíkà méjì kan wọ́n ń dúró dẹ́nì wa nínú sàárè wa bí a bá ti ń sìn wá tán bẹ́ẹ̀ làwọn màláìkà yìí ò ní wọ́n máa yọ sí ẹnì kọ̀ọ̀kan wa kódà ìró bàtà ìró bàtà àwọn èèyàn tí wọ́n wá gbé wa bò mọ́lẹ̀ a máa gbọ́ tí wọ́n bẹ́ẹ̀ rẹ̀ pé tọ̀ sọ́hùn gbọ́rọ̀ ẹsẹ̀ àwọn tí wọ́n wá sìn ọ́nù ó ti jáde kó nílé ayé ó ti wà nínú sàárè báyìí ibùsùn àkọ́kọ́ lọ sínú bóyá nù ná àbínú àlùjáde onídẹ̀ra ọlọ́run jẹ́ àtàn yá fi àdàgbéyètò wa rọ̀ sínú ọgbà àlùjáná onídẹ̀ra nínú hadith etí albaro ibn azib tí ó gbà wá kọlọ̀nkọba ní yọnu sí ani nabiyyi sallallahu alayhi wa sallam kọ́l yuthabbitu allahu alladhina amanu bilqawli thabiti òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó ń sọ nípa ayé alukurani yìí ó ní ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi ẹsẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo yóò fẹsẹ̀ wọn múlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ èyí tó múlẹ̀ yẹn ni pé bólú la ilaha illallah wọn ò rí wí láyé ń bí tó bá tún wá díjọ́ gbẹ̀dà tó bá tún wá dínú sàárè náà wọn ò tún rí wí. kọ́ọ̀l nazalati fi adhabil qabri ànábì ní àyà yìí o Bara'u bun Azib ó ló sọ̀kalẹ̀ nípa ìyanu sàárè ní fayokọ́ọ̀lù làwò torí pé gbàtà bá dínú sàárè wọ́n máa bi ẹnìkọ̀ọ̀kan lérè wípé man rabbuka ta lọ́wọ́n ọba rẹ tó o sìn nígbà tó ń bẹ láyé ta ló ń sìn. fàyàkóòlù rọ̀bì Allah ẹrú ọmọ wa dá àwọn mọ́lákù méjèèjì lóhùn pé ọlọ́wọ́n ọba Allah ni ọlọ́wọ́n ọba tèmi tọ́yì mẹ́nàbí yòókà ta lọ níbi rẹ yóò tún máa dá wọn pé wà nàbí yìí muhammadun sallallahu alayhi wa alihi wa sallam anabi muhammad ni ó ní anabi mi fadhalika qawlullahi azza wa eléyìí gángan ó ní túmọ̀ ọ̀rọ̀ náà bá tó sọ pé yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah nílé ayé gbọ́dọ̀ la ilaha illallah òun rí wí ibi tọ́lọ̀ wọn ti ti jẹ́ kó rí wí òun náà nínú sàárè kì í sọjọ́ ọ̀gbìn dàlù kì í àmà gángan nínú sàárè ni yẹn gbà tí a máa ń bìyàn léèrè innal abida idha wudi'a fi qabri watawalla ani wa ashabuhu innahu la yasma'u qara'ana alihim wọ́n ní ẹrú sí ọlọ́run bá bóyá ọkùnrin àbóbìnrin ọmọdé àbí àgbàlagbà idha wudi'a fi qabri lẹ́yìn gbọ́ bá kú tán tí a gbé sínú sàárè rẹ̀ watawalla ani wa ashabuhu táwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ojúlùmọ̀ rẹ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ nígbà tí wọ́n bá padà sẹ́yìn tán tí a sọ fún un pé akìbókù dẹ́sàárẹ̀ òkú mo sì yàn ọmọ padà lẹ́yìn rẹ nígbà tí ìyàwó àtàwọn ọmọ àtàwọn ọ̀rẹ́ tí wọ́n bá padà lẹ́yìn òkú nígbà tí wọ́n bá gbé e bò tán wàtàwálà ni wàsáàbò tí kálukú ti gbalẹ̀ lọ ìnáwó làyẹ́sìmáà kọ́ra àní àlìm òkú ọmọ wa gbọ́ ìró bàtẹ́ ẹsẹ̀ wọn bí a ṣe ń lọ bí a ṣe ń sẹ́rí padà lọ sílé. Si kọ́ọ̀la yàtí malakan ìgbà náà ni malaku méjì wọ́n wà á yọ sí òkú fayọkọrin dáàníhì wọ́n wà á dájókòó fayakulani lawo wọ́n máa sọ fókù pé máa kó ń tàtàkó ló fi kí ni tó o máa ń sọ nípa arákùnrin yìí ìyẹn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fàámẹ́lì mọ́mìnù òkú tó bá kùn tó ẹ pé onígbàgbọ́ òdodo bá ni yóò máa dán àwọn mọ̀lẹ́kà méjì lóhùn yóò máa dán lóhùn pé ashihadu anahu abdullahi wa rasuluhu mo jẹ́rìí mo sì nígbàgbọ́ òdodo pé ẹrú sìn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú kọ́ọ̀l fayokọ́ọ̀lù lahu ondor ila makaadi kamina naar kọ́di abdalaka allahu bíi makaada mina alijanna allahu akbar. wọ́n mọ̀ wá sọ fún òkun wípé wo ibùjókòó rẹ̀ ààyè rẹ níbi tó yẹ kó wà nù ná ó nu só ti rí ṣùgbọ́n náà bá ti sànù rẹ ọlọ́run yọ ọ́ tó rí dáhùn yìí tó rí dáhùn ọlọ́run ti bọ́ yí padà ibùjókòó rẹ ò sínú ná má ó ti bọ́ fi sí ààyè kan nínú ọgbà àlùjáná òǹdẹ̀ra kọ́ọ̀lá nabiyullah sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó wá sọ pé fàyàrọ́ hùmà jẹ̀míyàn ààyè rẹ̀ tó yẹ kó jókòó sí nínú ná wọ́n fi hàn ibi tó yẹ kó wà ibi tí ó tún wá padà wà nínú ọgbà àlùjáde wọn ò fi hàn afa wa kọ̀tàdà sọ pé wàdókèrò lánàá anna òyòfà sàwùlà òfin kọ́bùrì yìí sàbùrún nà dẹ̀rọ̀ hàn lẹ́yìn eléyẹn ọlọ́run apá àmọ̀lẹ́kà láti pé tọ̀ torí pé rẹ́rù mi orílẹ̀ ayé wa ó kú re inú sàárè ó ti fún ju ẹ̀wá jẹ́ ọ̀fẹ́ tó ìgbúnwọ́ seventy ìní ẹjẹ́ kó fi fẹ̀ bákan náà wàyí yóò mú la o alayhi yàtọ̀ sílẹ̀ yẹn ó ní pé òkú ń bákan náà inú sáré wọn wà tẹ́ ìtẹ́ wọn tẹ́ sí i òórùn inú ọgbà onídẹ̀ra yóò mọ̀ wá dé wá bá níbẹ̀ atẹ́gùn náà mọ̀ wá dé wá bá níbẹ̀ tí ti fààyè rẹ̀ tí ó dé sí inú tí ti fi hàn báyìí ariwo tí ó síbàlù jẹ́ náà ṣe dáa tó nì á ọlọ́mọ mà dúpẹ́ o tó jẹ́ kí n lè gbọ́rọ̀ sáwọn àfáà tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ọlọ́run àwọn òjíṣẹ́ tó jẹ́ kí n lè tẹ̀lé wọn ọlọ́mọ mà dúpẹ́ o wàá mẹ́lẹ̀ mọ̀náfíkì wà lọ́kàáfíìrù wọn táyé pé mọ̀náfíkì bá ní sọ bẹ́ẹ̀ ṣe lu yóò ṣe ìsìláàmù díẹ̀ yóò ṣe yóò sọdún eégún díẹ̀ yóò tún sọ̀rọ̀ díẹ̀ yóò tún ṣe kìrìsìtẹ́nì díẹ̀ gbogbo ẹ̀ ní sáǹsì káàkiri mára wọn wàá mẹ́lẹ̀ mọ̀náfíkì ẹ̀ wàá rí mọ̀náfíkì tàbí kèfèrí ẹni tí ò gbọ́ bá gbọ́ olóòṣà eléégún ẹlẹ́bọ àti gbogbo àwọn kèfèrí yòókù náà fayokọ́ọ̀lù láwù ní tí wọ́n sọ fún ẹni pé máa kó ń tata kó ló fi àdá rọ́jò lè kí ni tó o máa ń sọ nípa arákùnrin náà ìyá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kèfèrí àti mùnàfìkì ní tí wọ́n fi dáhùn lónìí ni pé láàdìrí èmi ọ̀mọ́ tẹ́ kí n wípa rẹ̀ ìmọ̀ ọmọlẹ́kọ̀ọ́ wà sọ fún pé ládàrẹ́yìntà wà látàlẹ́yìntà ọ̀mọ́ tẹ́ kó wí nípa rẹ̀ ọ̀mọ́ ó sì bẹ̀rẹ̀ à wàyó dúrọ́bù wọ́n wà lù ú ní òdúrọ́ kan òdúrọ́ tó ṣe pé wọ́n ṣe láti bí irin ọlọ́run nìkan ló mọ bí òdúrọ́ ń bó ṣe rí àti bí ó ṣe lágbára tó nígbà tí wọ́n bá kó bo òkú lórí nínú sàárè fàyẹ̀sí ẹ̀hùsáì àtàn yóò pariwo ariwo yìí yóò ti pọ̀jù débi pé yẹ̀sìmáàrún àmọ́ ń yẹ̀lé gẹ́rọ̀ sàkọ́lẹ́yìn gbogbo ẹ̀dá tó bá wà nítòsí ibẹ̀ ni ó gbọ́ ọ́ àfihàn àtàlùjànnú nìkan kódà báwọn gan bá lè gbọ́ bíyàn kan bá gbọ́ àbálùjànnú kan tó bá lè gbọ́ òun lójú ẹsẹ̀ lónìí náà òun yóò sì jáde láyé yẹn ni pé àwọn àyà tí a gbọ́ yìí ó ń tọ́ka sí pé fìtínà ń bẹ nínú sàárè àwọn ìbéèrè kan bẹ tí wọ́n bi òkú léèrè nípa rẹ̀ nínú sàárè a ọlọ́mọ̀sánú wa ọlọ́njẹ́ àrídáhùn náà jẹ́ àrídáhùn o ìbéèrè mẹ́ta mà ní man rabbuka ما dinuka wa man nabiyuka ta ló lọ́wọ́ ọba rẹ ẹ̀sìn wo ló gbélé ayé sìn kí ló ní sọ nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táyé pé mùmínì ni wọ́n ní yóò rí dáhùn o ní tí ó wí ni pé Rabbi Allah ọlọ́wọ́ ọba Allah lọ́lọ́wọ́ ọba tèmi ma dinuka ẹ̀sìn wo ló gbélé ayé ṣe yóò máa dáhùn lóhùn pé ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ni ẹ̀sìn Musa ẹ̀sìn Isa ẹ̀sìn ànábì Ibrahim ẹ̀sìn ànábì Lot ẹ̀sìn àwọn ẹni ọlọ́run ẹ̀sìn àwọn ẹ̀sìn tọ́lọ́run bá yọ́nú sí ẹ̀sìn Islam ńlọ ń gbélé ayé sí o sòtọ́ ẹ pé múmi ní báni tó bá rí dáhùn láti sámà láriwo kan ó ti wá pé à ń sọdà kan àbòdè ó tọ́lẹ́rù mi sọ ṣùgbọ́n mùnàfìkì àti kèfèrí wọn làwọn ò ní rí wí àwọn yẹn ni wọ́n wàá jẹ ìyà nínú sàárè àsáwọn ọlọ́wọ́n bá ń sọ nípa wọn nínú sọ́látò sájídà àyà thirty one níbẹ̀ pé wọ́n lànà dé kọ́nà mìíràn àdáàbẹ̀lẹ̀ dúnà làdábìlẹ̀ akibari làálàhùn yẹrìjẹun ọlọ́run ní a ò kọ́ fi ìyà díẹ̀díẹ̀ ìyà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ á jẹ wọ́n tọ́ wò nígbà tí wọ́n bá ń bẹ nínú sáré dúnà làdábìlẹ̀ akibari kó tó di pé ìyà ńlá yóò wá jẹ wọ́n yẹn tó bá di jọ́ gbèǹde àlùkìyàmù nínú sọ́tò gọ́fìr àyà forty six níbẹ̀ ọlọ́run bá ń sọ nípa fíríáwọ́nà àtàwọn ẹ̀yà ẹlẹ́tà ìlérò lẹ́yìn tó ṣe pé ó ń dúró de Firaun kọ́lọ́n kó kó là wá kó ń bi ya sáré ó ṣe áńdẹ́ kan nínú àwọn tó ṣe pé wọ́n ó rì kẹ́ nínú sáré Ọlọ́run sọ nípa Firaun náà ó ní anáàrò yóò rọ̀dọ̀ àléyà Ọlọ́run bá jẹ́ ògbìn àlùkí àmà yóò rọ̀dọ̀ náà àléyà gòdó wọn wà àṣeyàn wa yawma taqumu sa'atu adkhilu ala Firaun ashadda al'adhab yẹn ní gbígbà tí Firaun náà ti bá ń bẹ nínú sáré wọ́n máa kó ẹ̀mí wọn lọ síbi iná wọ́n máa jẹ́ kẹ́mi wọn kọ́ tọ́ iná wò tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìyá wọn lójú páálí wọ́n sẹ̀ wá jẹ́ wọ́yẹ́ wò mẹ̀lùkìyàmà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà adkhilu ala fir'auna ashadda al'adhab ọlọ́run ni fìràwọ̀nà ọ̀yá ẹ máa kún ọ lọ sínú ìyà ìyà ìnípẹ̀kun inú náà àjò òkú inú náà ayérayé ẹ kún ọ dà síbẹ̀ nínú tafsirul muyassar afa wa ń sọ ń bẹ̀ wípé lakọ̀dẹ̀ asọ́ba mọ̀lẹ́gàrúkú awọ́lá ni wàhó lẹ́kọ̀ọ́ ìgbà Fíráúnà kó tó di pé yóò kú kó tó di pé yóò jáde láyé ó parun láti pàṣẹ pé ọlọ́run ní kó mi kó tẹ̀rì ó tẹ̀rì sínú omi ó parun síbẹ̀ hàn thumma yu'adhabuna fi quburihim nígbà tí lẹ́yìn tí wọ́n wá ń bẹ nínú sàárè nínú sàárè náà wọ́n máa fìyà jẹ wọ́n haythu nar iná tó máa jó wọn nínú sàárè yọ̀rọ̀dún àlẹ́ àsọ̀báhàn wà màsáhàn wọ́n máa kún ọ lọ sínú ná láàárọ̀ àti nírọ̀lẹ́ tí èdèjọ́ gbìn dàlù kíámà wọ̀nyẹ́ ò mọ̀tàkó mọ̀sáhàn tó bá dèjọ́ gbìn dàlù kíámà wọ́n sì wà kónú ẹ̀yàn yẹn pátápátá yòkọ́ọ̀l àdìkẹ́lò àlà fìràwọ́nà náà fìràwọ́nà àtàwọn ọmọ ogun rẹ̀ ọ̀yá ẹkún ọ̀dàánú ná jaza maktarofo yóò máa jẹ́ ẹ̀san lórí iṣẹ́ ẹbú ètí àgbélé ayé ṣe wàá dìlẹ̀ ayàtọ̀ asùlùmí fi ìfìbàt àdàbẹ̀lẹ̀ kọ́bìrì nínú tafsirul muyassar afa wa sọ nbẹ wípé àyà yìí ó jẹ́ kan nínú àwọn àyà léyìí tó ṣe pé ó ń ṣe àfimúlẹ̀ pé hey ìyà ń bẹ nínú sàárè ọlọ́run ṣàánú wa o mọ̀jà nù sàárè o mọ̀jà táyé ń bí náà o afa wa Ahmad nínú tafsiru wọn wọ́n ń sọ nípa àyà yìí ìyẹn annaru yuraduna alayha guduwan wa ashiyan wọ́n ní tu'radu arwahuhum ala nnar ẹ̀mí fíráúnà àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n di àjà bá ní Israel ẹ̀mí wọn wọ́n máa kó lọ yáná láàárọ̀ àti nírọ̀lẹ́ àárọ̀ kùtù àì àti lásàlẹ̀ wọ́n sì máa kó ẹ̀mí wọn lọ sínú nánu látijọ́ àti àti kó ìlànà tako màsà tí ẹ̀dí ọgbìn dàlùkì àmà wọ́n yóò kọ́ ọ̀lù láhùn wọ́n wàá sọ fún wọn tó ọgbìn dàlùkì àmà pé yàrá Fáráò hàdí manazilukum ibùgbé yín ibi tẹ́ sọ̀kalẹ̀ sí ni o ìrẹ́ fíráúnà àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n máa sọ fún abáhùn nígbà tí ń bẹ́nu sáré ìpẹ́tọ̀ ẹ sára máa tọ́wò ibi tẹ́ padà dé sí lọ́jọ́ àlùkìyàmà ni o wàhíìnà takumu sáàtù tó bá dijọ́ gbìn àlùkìyàmà yahshuru Allahul khalaik gbogbo ẹ̀dá pátá ọlọ́run ó kó wọn jọ yuqalu li khazanati jahannam adkhilu ala fir'auna ashaddal adhab alaman wa adhamahu nakalan ọlọ́run wàá pa àwọn khazana àwọn màláíkà tí ń mójútó inú iná ọlọ́run pa wọn láti pé ọ̀yá àti fíráúnà àtàwọn ọmọ ogun rẹ̀ ìyàtọ̀ jẹ́ ẹlẹ́ta ìlérò jùlọ ẹkún àdá bẹ́ẹ̀ ètò tóbi jù níyà ètò lówúra jù níyà ẹkún àdá sí inú rẹ̀ ẹni pé àáyà yìí ó ń jẹ́ àmọ̀ pé ẹ̀mí fíráúnà àtàwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fanabi Mùsá tí wọn gbàgbọ́ tí wọ́n pa ọkùnrin tí wọ́n pa obìnrin àwọn wọ̀nyí lójoojúmọ́ ẹ̀mí wọn wọ́n máa kó lọ sínú nẹ́pẹ̀tọ̀ ibi tẹ́ dé sínú o tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkí àmọ́ ibi tẹ́ wọ̀ nù o ẹ̀sà máa rí ilẹ̀ ṣe é ti ń wò ó kọ́lọ́n bá kó sànù wa yẹn ni pé àyà tí a kàn ó ń ṣe àfimúlẹ̀ wípé ìyà ń bẹ nínú sàárè ìyà náà sàárè yìí gbogbo ẹni tó bá ti lè kú ni yóò jẹ́ o yálà wọ́n sin àbí wọn ò tiẹ̀ sin wọ́n jóná àbí wọn ò jóná nínú omi ló kú sí ni àbí lórí rẹ̀ gbẹ́rẹ́ fún gbogbo bóyá àbáṣe lè rí kọjẹ́ ìyanu sàárè èèyàn jẹ́ yẹn ni pé ẹ dákun ẹ̀já gbìyànjú bọ́lọ́mọ bó ṣe làwákò ń bi ìyanu sàárè ẹ̀yọ́ àjẹ́ amúra ṣiṣẹ́ rẹ̀ kọ́lọ̀mùkọ́là wá kọ́mọ̀ṣe wá ní ẹ̀dá tí ó jìyà láyé má fi ara rẹ̀ má sì tún á jìyà nínú sàárè má dojú ti tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkíyàmà ṣe wá lọ́mọ àlùjànnà òní dẹ̀ra nínú àyà mi ọlọ́run ní ìnàlélẹ́dínà dọ́làmù àdábàndúnà dálíkà walakinna aktharahum la ya'lamun yẹn ní kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìyà kan bẹ léyìí tí wọ́n ti kọ́kọ́ máa jẹ náà ìyẹn àdábùl qabri kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àyà náà ń tọ́ka sí yẹn ni pé àyà yìí ó ń tọ́ka ó ń ṣe àfimúlẹ̀ pé ìyà ń bẹ nínú sàárè ó tẹ̀lé pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kèfèrí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alábòsí ẹ̀dá wọn ò nígbàgbọ́ pé ìyà kan bẹ tí ó jà wọn nínú sàárè nínú hadith mi anabi náà tún jẹ́ àmọ̀ wípé àníṣe ìyà ń bẹ nínú sàárè kódà ó tiẹ̀ jẹ́ àmọ̀ ìkànnà àwọn okùnfà tàbí méjì nù rẹ̀ nínú tí ó máa jẹ́ ntí ó fa okùnfà ìyà báyìdá nínú sàárè anabi ń rékọjá lọ níjọ́ kan òun àti Abdullahi ibn Abbas wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan anabi wọn sọ fún Abdullahi ibn Abbas wípé wo àwọn sàárè méjèèjì o àwọn òkú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ innahuma yu'adhaban òkú méjì wọ́n fi yàtọ̀ lágbára wọ́n fi ń jẹ wọ́n lọ́tọ̀ báyìí o wà má yọ àdàbà ní fi kẹbíir lójú tiwọn ní tí wọ́n fi yà jẹ wọ́n lé tí wọ́n torí ẹ̀ fi yà jẹ wọ́n kì í ṣẹ̀ṣẹ̀ tó tóbi níwájú wọn tàbí wà má yọ àdàbà ní kẹbíir ní tí wọ́n fi yà jẹ wọ́n lé lórí tí wọ́n torí ẹ̀ fi yà jẹ wọ́n kì í ṣe ń tó kú lágbára kì í ṣe ń tó tóbi tó ẹ fakana la stẹ́ǹsì omi ń bọ́ lè tọ́ba tọ̀ kì í tábà tọ́ba tọ̀ kò ní í farabalẹ̀ kí tó fi dátá tí ó fi pọ́n tí ó fi gbé àtìláwí tí ó fi gbé wọ ayé rẹ̀ padà tọ́ba tọ̀ kò ní í bìkítà ọ̀kan sí lẹ́sẹ̀ ọ̀kan sí kò ní í kún ìyá ẹnìkíní nu wàá mẹ́lẹ̀ àkàrò ọ̀ wàá rẹ̀ nìkejì fàkànnì yẹn ṣe bìnnà mímà olóòfó ẹ̀dá ni agbọ́teku wífẹ́ da ẹni àti máa ń darúgùdù lẹ́ẹ̀ láàrin yẹn méjì ńlọjẹ yẹn pé láàrin tí ọfà kéèyàn jìyà nínú sàárè ó ní òfófó ṣíṣe àìmára kó ń bi ìtọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ńkọ́là wá nínú yà sàárè tí alọ́ màlújẹ́ náà mọ̀ṣẹ́ wa ní ọmọ náà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk